náà ìwọ́kùn lọ fẹ́ ọ̀ṣẹ́ ìwọ́kùn lọ fẹ́ nínú àwọn ìbéèrè tó tún wà bí ń bèèrè sí ìbéèrè wọ́n ní bó ti jẹ́ pé nǹkan àti àwọn ni pé kéèyàn máa dáhùn dó bóyá kí wọn kí tó wọ kí wọn kan kéèyàn dáhùn kan dó kí wọn wá wọlé kéèyàn máa jẹun pọ̀ níbẹ̀ nù kan tí ó burú jáì fún mùsùlùmí láti máa ṣe láti máa jẹun àkọ́lápọ̀ wọ́n ní ẹ̀dáàbò bọ́ bá jẹ́ pé ìdí kan àbí kejì lọ́wọ́ fa sábàbí tí sọ̀láti kan ti wá bọ́ fún èèyàn tí táìmù ìní bá wọlé wọ́n á fi sọ̀látù ìṣáì wọ́n fi ti àpèjúwe ẹ̀ ń bá gẹ́gẹ́ tó wà nínú ọkọ̀ ní pé táìmù mọ́gbìbì wá wọlé kò rí sọ̀látù yẹn sí ìgbà tí ó fi wá di pé yóò sọ̀kalẹ̀ àsìkò ìṣáì ti wọlé mọ́sálásí ló dáwọ́ fẹ́ sọ̀rọ̀ wọ́n kí sọ̀látù ìṣáì ní ọwọ́ àwọn òṣìṣì kí mọ́gbìbì wọ́n ní ẹ̀dá fún owó ìṣèṣì báyìí bó ni ẹnì wọ́n yẹn bí ẹ pé yóò jọ ìsọ̀látù ni àbí yóò mú tẹ̀wá lẹ́yìn ìzákùnlọ́ fáyà. náà wọ́n ìzákùn fẹ́ wa ẹni tó fẹ́ kí magrib bóyá fún sábàbí kan àti kejì tí kì í magrib ọwọ́ bá wọn tán jẹ́ ìṣá lọ́wọ́ bóòlù ṣe fẹ́ kí bóòlù ṣe fẹ́ jọyìn wọn àti kí bóòlù ní òṣè kàwé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe béèrè nínú kan tó burú òun náà ní kí àsìkò sọlá kó dìlé kó tó di pé sọlá mi wọlé ṣùgbọ́n ẹ lè lẹ́sìkì rù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹlòmíì lè wò pé mọ́gírẹ́dì ọba wọn nílé ó dojú ọ̀nà ó nídìílé ó dọ̀kú káwọn ọmọ náà kò ráyè sọ̀kalẹ̀ nǹkankan àbí kéèyàn sùn lọ nínú àwọn ẹ̀kíwù kéèyàn lè tó lè fa kí àsìkò sọ̀lá kan wọlé kéèyàn ó sì jẹ gbèsè ọkàn nù irú ẹni bẹ́ẹ̀ wá dé mọ́sálásí ọwọ́ àdìkan tí ó ṣàì lọ́wọ́ òun ò sì tìkì mọ́gírẹ́dì kò ní ṣe tí kò bó sẹ́yìn kó kí mọ́gírìbì rẹ̀ kó pé dáadáa kó bá wọn lẹ́nu ìṣá yìí wọ́n sì máa ń wí ní rárá o rárá o àkọ́kọ́ náà àwọn àwòrán sọ̀lá méjèèjì alimọ́gírìbì wọlé ìṣá ẹ̀rì kó yàtọ̀ rákà mẹ́ta ní sọ̀lá tó lè mọ́gírìbì rákà mẹ́rin ní sọ̀lá tó lè ìṣá tó bá ṣe pé zuri àti asiri ni a kò sí problem kó dà níyà zuri lẹ́yìn asiri èyí wọ̀nyí kò ṣe dárò yìí ṣùgbọ́n adadu raka'ati al-maghrib mẹ́ta náà ti ṣáì mélòó mẹ́rin eléyìí òun ni ìfẹ́ bí àròyé níwọ̀nba kí sì làròyé náà àkọ́kọ́ náà kò lẹ́tọ̀ọ́ wọ́n máa kí jàmáà lọ́wọ́ kí wá lóhùn yín kí ìrùn kan lẹ́yìn أكانت نافلة أو فريضة نافلة لهم كني أبي فريضة أبي فرض ولتهم once tó ti dé wọn yóò jọ yìí ìjàmà ìṣáì kò gbọdọ̀ wá kí ìṣáì láì ṣe kì í mọ́rẹ́ torí pọ́nrán yẹn ni ó to àwọn sọ̀rọ̀ wá sọ̀rọ̀ hams ó tó tẹ̀lé ra wọn ó di méjì àkíyèsí ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé ìṣesí wo ló bá ìmọ̀ so bá wọn tán ti kí bíráka kan àbí ráka méjì ni àbó bá wọn níbẹ̀rẹ̀ tí wọ́n sì kàn bá wọn tíráka méjì èyí ò fúyẹ́ yóò kàn tíráka méjì yóò sì mú ráka kan ẹlẹ́kẹ̀ẹ́ta wá tí ó fi pé wọ́n rí tí wọ́n sì tíráka kan ló ti fá tẹ́tì àní ráka kan ti bọ́ fún un tí ó ṣe ni pé yóò kíráka mẹ́ta yẹn yóò sì sálámà pẹ̀lú imam yóò kíráka mẹ́ta yóò sálámà pẹ̀lú imam pẹ̀lú sọ̀tání amagbe tó bá wá ṣe wípé ó sì ti kẹ́lò ní ògèrè fóònù ó sì kì ìyẹn bára kẹlẹ́ kejì nísìn ó bára kẹlẹ́ kejì imam yóò jókòó pẹ̀lú imam níbi rákẹ́lẹ́ kejì alẹ́ tí wọ́n bá dìde ó láti dìde ìdìde ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ yẹn òun ni ó fi ṣe rákà ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ tí màmú bá wá kí rákà yẹn tó bá tó bá dìde tí màmú bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹrin àbí yóò máa jẹ́ rákà ẹlẹ́ẹ̀ yóò tí màmú bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta jíjòkó pẹ̀lú imam ìgbàkàlà kọ̀kọ́ gẹ́gẹ́ bí ẹni tó wà mọ̀kọ́tẹ́díyà ilé imam rákà ẹlẹ́ẹ̀kejì tó bá jòkó tí màá bá dòde òun jòkó yóò sàtáyà kó tó lọ bá imam yóò sì níyàtò lè ti sọ rákà ẹlẹ́ẹ̀kẹta ní ẹsẹ̀ wa mú rákà àmọ́ kò ní jẹ́ kí kàṣáwó bèrè ó pẹ́ kó tó ti lọ bá imam so irú eléyìí ó lẹ́tọ̀ọ́ yóò sálámà lẹ́yìn imam pẹ̀lú rákà mẹ́ta èyí tó wá ṣe ni pé kó wá bá rákà mẹ́rin ìwọ̀sìn ni ó kí irú magrebi yẹn ní rákà mẹ́rin kí ni ó ṣe tí wọ́n bá ti ké rákà méjì kan tí wọ́n jòkó tó bá di rákà ẹlẹ́ẹ̀kẹta yóò tún ṣe níyàtú alẹ́tùsù òun ó jòkó kò ní tẹ̀lé imam ìdírákà ẹlẹ́ẹ̀kẹrin kò sì ní sálámà torí pé kí ni ó ti lánìyàn ẹni tó wà lẹ́yìn náà yóò ní sùúrù kí ìmáàmù ó wá sálámà tí wọ́n fi kí lásàtà lẹ́yìn ìgbà náà ló ti wá ló ti wá sálámà lẹ́yìn náà àkọ́kọ́ náà kò gbọ́dọ̀ lánìyàn fún wọn ó máa kí tòun lẹ́yìn náà àyàfi níbi tó ṣe pé kò gbọdọ̀ kí pẹ̀lú ìmáàmù kò gbọdọ̀ kí láta mẹ́rin pẹ̀lú ìmáàmù èèwọ̀ ni kí èèyàn fẹ́ kí má gbígbé kọ́ wáyé orí kí mo wà lẹ́yìn má mú ìṣá ẹ̀ nínú àkíní mẹ́rin tó bá gbàgbé ọ̀tọ̀ kéṣì ọ̀tọ̀ o èyí ò máa yìí bó o ní ṣe wá sí mẹ́ta ìta yẹ òun náà ní àṣàlàyé yìí tọ̀ lẹ́yìn eléyìí ní ẹsẹ̀ wá kí ìṣá tiẹ̀ afresh ní wá kí ìṣá tiẹ̀ afresh ṣùgbọ́n kó wá wà lẹ́yìn ìmáàmù ọmọ tí jama wájú kó wọn lóhùn tuntun nìkan kò lẹ́tọ̀ tọ̀ èyí tó tún fúyẹ́ ni pé kò ti bá kan ti kí ìṣá ìta àti kó báraka kan níbi ẹ̀ṣá yóò kàn fìràkà méjì jẹ yóò fi ní sọpọ́tì ẹ̀ yóò sì padà kí ẹyọ kan tó tóbi pé yóò padà kí ẹ̀ṣá gbogbo ẹ̀ lọ kò lẹ́tọ̀ kó kí ó kí lẹ́yìn kò sí lẹ́tọ̀ọ́ kó kí mọ́gíríbì ju rákà mẹ́ta lọ ọ̀nà wo ni wọ́n á gbà kí mọ́gíríbì yẹn <laughs> òun náà ní bí àlàyé ṣe lọ yìí so wúrọ̀ àwọn sáàbì mùsáìlì ṣe àdíyà ní ìgbà àtẹ̀láì rízì ni pé gbogbo olùgbà yóò kọ́ mà láyé òṣìṣẹ́ lá Muhammad lóyìn alásọ̀kó ṣe tí òfin wá kí <laughs> mọ́gíríbì ní kí ṣáà ìpapọ̀ sábà ní ọ̀dà kí ni násù lórí ẹ̀ hmm. ṣùgbọ́n àwọn píríncípù kan bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ tó ti gáìdì wípé ewọ́ ní ànábì ní èèyàn gbọ́dọ̀ máa kí bàtà tí kí ní àmọ́ nǹkan lọ́wọ́ ẹnìkan tó wá lóhùn ní nápìlà àti níyàn lẹ́yìn àti tí ń kí ọ̀ràn yẹn kan lẹ́yìn tó táwọn èèyàn ń ṣe lóhùn ẹ máa yóò ní àwọn òbí fi zúrì ní wọn á nínú láti fi fún ọ̀dọ̀ wọn tún lóun fi sálámà yẹn máa múna ti fẹ sálámà èyí tí wọn kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ àwọn àtúbà yìí wọn yẹn máa ń ṣe ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ wàláhùn sáà láàlá wà náà.